but tí ordinary person bá ṣe mòlídì kò gbóhùn kò nú ẹ̀sìn torí pé òun ní bá wọn ka gbogbo kàkúkà yẹn ọ̀wọ́n tí ọkàn sí náà ni pé wọ́n dáná oúnjẹ wọ́n sì ṣe wáàsí wọ́n sì túká sòtọ́ bá tí yẹn bá mọ báyẹn orí burúkú náà lórí burúkú ń jẹ́ ọlọ́mọdé àwọn báwọn ṣe ń ti wá ni orí burúkú ni bídíà iṣẹ́ tó ṣe tọ́lọ̀ wò ní í gbà iṣẹ́ tó ṣe tọ́lọ̀ wò ní í gbà ìyẹn soríire Salman Ọbalọ́lá òkúṣẹ́ ẹni tí ń ṣiṣẹ́ rẹ̀ náà òkúṣẹ́ náà ni wọ́n kì í ẹni tí ń ṣiṣẹ́ ẹbí náà náà ni wọ́n kì í so yẹ kó gásí pé lásìkò ni àdánwò ọmọ wọ ilẹ̀ mímọ́ lásìkò làdánwò a máa wọ ilẹ̀ mímọ́. ọ̀wá lọ pẹ̀lú àwọn àfáà súnà mọ́ àfi pẹ̀lú àwọn àfóńbídíà tó ga sí wípé àwọn àfóńbídíà wọ́n lè gbégún kí wọ́n kírun orí social media náà mo ti rí tégún kírun eégún tí ń kírun ó ń ni. eégún tí mo ti ń kírun òun sùfì òun wìrìdì ni. tí wọ́n bá ní wọ́n ká orí èèyàn máa fà lọ́wọ́ òun wìrìdì ni ó jẹ́ ẹ́ èyí tí ń fọtí ìlú oníkíni òun wìrìdì ni ìgbà tẹ́ ẹ lè bá lọ́wọ́ mùsùlùmí ó náà ó yapa ó lè máa mutí ó lè. Le ó lè má ṣe sì ná so àwọn wàyápá wẹ́rẹ́wẹ́rẹ́ ló lè wà lọ́wọ́ súnà bọ́tọ́ bá ti ń lọ sínú oko kúfúrú ṣíríkù ó ń bí díàlẹ́ bà ń bẹ̀ ó ń wúrìrì lẹ́ máa bá ń bẹ̀. Salimanu ọmọ ọ̀gá o ó sì ṣe o àfi kọ́lọ́ bá mi sàánù rẹ lókù torí pé ibi tó ń bọ̀rọ̀ ọ lọ yìí kò sígbà tó ò ní késà ń sàn gò pé kí wọ́n wá sí Riyadh. ẹ ń bá wà ń báyìí nínú àwọn inú ni wọn wà torí wọn náà nìyẹn wọn ò lè sá wá sí ìlú Ìbàdàn wọ báyìí àbẹ̀yìn tí ń gbé ní Riyadh pé ha ti lọ lára Saudi Amẹ́ríkà ló kù tí báyìí bí role model tó fi gásí pé gbogbo wọ́nranwọ̀nran tí wọ́n ń ṣe lamẹ́ríkà tí wọ́n ń ṣe ní Italy Russia nkankan tẹ́ ẹ bá ti dé Riyadh ẹ bá ń bẹ̀ ara ẹ̀ náà ni Halloween tí wọ́n ń tọ́ka sí. èyí tó dáa jù fún ọ Salman òun náà ni pé kó o túbá bó o ṣe ń bá a lọ yìí ó lè yọrí sógun o tó yẹ tí wọ́n bá lé ewúrẹ́ títí títí títí tí tó bá kan ògiri yọ pàgùdà o yọ pàgùdà sẹ́ńtì ńlẹ̀ o o ti fẹ́ sún àwọn àfáà àwọn àfáà súnà Saudi o ti fẹ́ sún wọn kan ògiri báyìí ohun tó gbẹ̀mí lé ni pé Amẹ́ríkà ó ràn ọ́ lọ́wọ́ <laughs> ọ̀tàn rẹ̀ jẹ́ o ẹ̀yin tí ẹ bá gbọ́ lárúbáwá ẹ bá ń tú fún un mo tàn rẹ̀ jẹ́ ọ̀tàn rẹ̀ jẹ́ ọlọ́run lọ́ba tí máa ràn ẹ̀dá lọ́wọ́. ìwọ náà ó sì máa gbọ́ pé àwọn kan gba ìjọba ìlú kan báwọn kan wọ́n gba ìjọba ìlú kan tó ń ti bíjọba yẹn ti já sí pé onídarí sọ́jà onídarí ọlọ́pàá àwọn ẹ̀ta hóró kan wọ́n sì dìde ọlọ́wọ́ sì kún wọn lọ́wọ́ wọ́n sì gba ìjọba. èyí tó láti ní ti Pakistan táwọn Taliban fẹ́ gba ìjọba eh? Afghanistan táwọn Taliban fẹ́ gbàjọba ọkàn yẹn balẹ̀ pé wọn lè gbàjọba ìjọba wọn gbàjọba ẹ sì dẹni yẹpẹrẹ tógun bá ti wọ ìlú kan báyìí ẹni àpọ́nlé ibẹ̀ yóò dẹni yẹpẹrẹ ni òun ṣiṣẹ́ tọ kíjọba bọ́mọ lọ́wọ́ tó ọ̀bà rẹ ni sọ fún ọ èmi ò sọ fún ọ èyí tẹ́ ẹ gbọ́ lárúbáwá ẹ bá ń tú fún un òun ṣiṣẹ́ tọ kíjọba bọ́mọ lọ́wọ́ irú wàhálà tí ń ṣẹlẹ̀ nàìjíríà látara àbùsí tíjọba wá ní lọ́wọ́ tí àtòkè àtìsàlẹ̀ tí fi ń dàrú tí ò yéjọba gan mọ́ irú wàhálà òun òun kọ lẹ́tà sí i o ti mú lẹ́tà báyìí o ti mú gègé o ti ń kọ́ sí i o ti ń kọ́ sí i àwọn tó pọ̀ jù lórílẹ̀‐èdè rẹ ẹ̀sìn yé wọn ẹ̀ta hóró ló fẹ́ sorí burúkú àwọn tó pọ̀ jù lẹ̀sìn yé ìgbà tó oníkóbi máa wa mọ́tò sí gbogbo ibi sọ̀rí ní wa mọ́tò ni ẹ̀ta hóró ní wa mọ́tò ń bẹ́ẹ̀ àwọn èèyàn dúró síbi tí súnà dúró sí ni àwọn tó pọ̀ jù majority Saudi Arabia. tẹ́ máa wá sọ pé àìbájọba jà ìyẹn ìjọba tí ò ní ká fojú egbò rìn ni ojú egbò ṣe fi rìn tó o bá sún àwọn àfáàlú tí wọ́n bá ipa òun dà tí wọ́n rí ọ tí wọ́n padà wàá rí ọ ní ìrí ẹni tó ti ṣe kúfúrámbà wà iná mọ́ ọnu o tó ọ̀bà rẹ ni sòótọ́ ọ̀rọ̀ fún ọ ànábì ní ká máa mánéjì ìjọba ká máa mánéjì ìjọba títí tá a fi rí kúfúrán bàwáhàn. tí wọ́n bá fi lara are wà ti mọ́ ọ ọ. ẹyẹ ilé ní bọ́ tàn lọ́wọ́ adìẹ ò tí ì bọ́ jihad ń bẹ nínú ọkàn àwọn ọmọ Saudi digbí wọ́n ṣe tán àti kú fẹ́ni lórí ẹni bá sọ ba Saudi jẹ́. àwọn bàbá ńlá rẹ̀ ò ṣe bẹ́ẹ̀ náà wọn ò ṣe bẹ́ẹ̀ ọ̀kàtàn ni ò ṣe bẹ́ẹ̀ ó yẹ kó o bẹ̀rù ọlọ́run the only country in the whole world tá a mùsùlùmí máa ń tọ́ka sí pé ẹ ti ẹ̀ wo Saudi ẹ wo bí wọ́n ṣe ń sin lọ́n bẹ́ẹ̀ ṣé ká tún wá sọ ní ìsìn pé ẹ ti ẹ̀ wo Saudi bí ó ṣe ń ṣe Halloween

kò sí nínú ìtàn pé ìjọba kì í bọ́ lọ́wọ́ igun kan kò sí nínú ìtàn bẹ́ẹ̀. ohun tá a bá nínú ìtàn ni wípé ọlọ́run ọba ni máàlíkà lè múlíkì tú ti lè múlíkà máa ń yàṣà máa ń taṣà wàtá ń zéwò lè múlíkà mí máa ń taṣà ìròyìn ọlọ́run òun ni ọba tí máa ń fìjọba ṣèjọba náà fi gbà fún ọ àti ìdílé yín ṣùgbọ́n lọ rántí wípé ọlọ́run ọba ní máa fún ẹni tó bá wù níjọba ṣe ó sì máa ń gba ìjọba kúrò lọ́wọ́ ẹni tó bá tù wù. bọ́lọ̀ ń bá wá fún yín níjọba ṣe ṣe pé kìkì dá ọmọ bàbá yín ni ó di ọba lórí orílẹ̀-èdè oní ọ̀dọ̀ ọba ní stéètì oní òdi mínísítà kìkì ọmọ bàbá yìí nìkan ni wọn ọba yìí dù ẹ wá lérò pé condition permanent ni condition permanent no condition is permanent no condition is permanent àwọn afáwa ń wọ́n sá ń tọ́lẹ́rẹ́tì ẹ wẹ́rẹ́wẹ́rẹ́ pé ah, ànábì ní ká má bàjàbàjà ká má bàjàbàjà ká má mánéjì wọn àfi ìgbà tá a bá tó rí kúfúràǹbà wà sórí pé ó dé límìtì ó ti wá fẹ́ <laughs> ó ti ó ti fẹ́ dé límìtì báyìí Halloween ọdún àwọn abọ̀rìṣà ọdún àwọn abọ̀rìṣà ọwọ́ àfihàn ṣe mọ̀kọ́ dímà ó fi ṣe introduction kó o lè gbé ọdún Ògún wọlé kó o lè gbé ọdún Ṣàngó wọlé kó o lè gbé ọdún Ọya wọlé o fi Halloween o fi ṣe ìfáàrà o fi ṣe ìfáàrà táwọn àfáà sáwọ́dí báyìí dájọ́ lé ọ lórí kò ti di kèfèrí. Ah. yóò dìtàn ni pé lásìkò tiẹ̀ oníjọba yín run yóò wà nú àkọọ́lẹ̀ pé lásìkò tiẹ̀ o oníjọba àwọn ọmọ bàbá rẹ lórun àwọn bàbá ńlá rẹ lórun kìí ṣe ìnìkan lẹ́lẹ́tọ̀ọ́ síjọba ṣùgbọ́n ẹ̀kọ́ ẹ̀sìn ó fi yé wa wípé ẹni tó bá fi síbẹ̀ ká fún ní support àwọn afáà ti support yẹ wọ́n ti tolerate yẹ wọ́n ti manage yẹ ó wá di pé halloween ló tó wá ń ṣe ní ìsìn kí ló kàn wá ta halloween ẹ àmàràn mi fún ọ ni pé kò lọ túbà mọ́fìrà ẹ wé olórí orílẹ̀-èdè míì tó ga sí pé kò sí ní tí ò lọ́lùú tiwọn mọ́fìrà rẹ wé wọn. táwọn bá ń ṣe wèrè mọ́ bá wọn pín wèrè ṣe mọ́ gba wèrè ṣe lọ́wọ́ wọn bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọgọ́ tó dùn síwájú Allah subhanahu wa ta'ala tó jábọ̀ gbogbo tútù paláyé tó bá jẹ́ ọba láyé ò lè jẹ́ ọba lọ́run o tí gbogbo ẹbí yín bá jẹ́ ọba láyé ẹ̀ lè jẹ́ ọba lọ́run èyí tó wá pọn ilé ni pé tẹ́ bá wà nípò àpọ́nlé láyé kẹ́ ẹ wà nípò àpọ́nlé lọ́jọ́ àlèkìyàmà ètò ìtawà ń bẹ lọ́n fún yín nù bọ́tọ̀ bá wá ṣùsì wípé kẹ́ ẹ jẹ́ ni àpọ́nlé láyé kẹ́ ẹ jẹ́ ni àbùkù lọ́run àjẹ́ pé àfọwọ́fà rẹ̀ nù èyí tí ẹ bá gbọ́ lárúbáwá ẹ bá ń tú fún ẹ bá ń tú fún un kí táìmù láti sọ lárúbáwá kí sì ní sọ ní gẹ̀ẹ́sì yorùbá mo fi máa ń ṣe lẹ́kítọ̀ tèmi ẹ bá ń tú fún un. tí ọba rẹ̀ tí ọba sọrọ kódà kó invite mi fún ara rẹ̀ wàláhì tí mo sọ yìí ń sọ síjú rẹ̀ torí pé ànábì sọ yìí pé abdul jihad kelimatul haq inda sultan lil jahir jihad tó lóore jù ó jihad àdájà tí ẹnìkan sọ òdodo ọ̀rọ̀ kí níwájú ọba alábòsí aláṣẹ tó jẹ́ alábòsí tó sọ so lójú eba báyìí tó gbọ́ ọ bá pa kọ wá pa á. nísìn ọkàn àwọn èèyàn balẹ̀ Saudi Arabia mọ́ lórí pé ibẹ̀ láti ń ṣe hajj ọkàn àwọn èèyàn balẹ̀ torí anytime láàgbọ̀ pé wàhálà ṣẹlẹ̀ ti dáná wàhálà lẹ̀. ó ti dáná wàhálà lẹ̀ táwọn ọmọ ìlú ti ń bi àwọn àfáà léèrè pé ẹ dákun pẹ̀lú tọ́ba yìí ń ṣe yìí sáàmọ̀ wòran ni àwọn àfáà ni wọ́n ń kọ́ṣọ́ aráàlú àwọn àfáà àwọn ni wọ́n ń kọ́ṣọ́ aráàlú pé ẹ ṣe sùúrù ọlọ́run ni á ṣe sùúrù pẹ̀lú wọn ẹ ṣe sùúrù ọlọ́run bá ní tún wọn ṣe ẹ ṣe sùúrù wọ́n ń pààrọ̀ wá sùúrù àmọ́ mọ́ tó bá lọ gbé halloween wà ń kọ́ ẹ́ ó fírí àwọn obìnrin ó sọ wọ́n di mutabarijat káwọn náà máa ṣe bí aráàlú òyìnbó àwọn àfáà pàrọwà sùúrù fún ọmọ ìlú ó tún wá dé lónìí ó tún wá sọ pé halloween ló tún kù tó tún máa ṣe bàbá wa ṣe ń rìn yáàdì ó tún wá gbé wá sí maka ó gbé wá sí mọ̀dínà ojú ẹ̀sìn ti sú òjò ẹ̀sìn ó ti sú nínú orílẹ̀-èdè tí ogun òsì ti gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní Saudi Arabia wa torí pé gbogbo ayé ló wà ń bẹ̀ gbogbo ayé òní ọkàn gbogbo ayé ni ọkàn ẹ̀yẹ́ wo gbà tí kínní kírẹ́ẹ̀nì eh, tó dà wò sí ọ̀kan gbogbo ayé ni. kó wá gá sí pógun ló ṣẹlẹ̀ à ń bẹ ọlọ́run Arabia ṣe é ní àpẹẹrẹ rere kọ́mọ̀ ṣe é ní àpẹẹrẹ burúkú a sì ń bẹ ọlọ́run kọ́lọ́run ó rọ lọ́rọ̀ àtàwùbà àtàwùbà tó à tí kádàrá rẹ ọba tí kádàrá rẹ ọba kọ àdúrà àdúrà ó gbàlẹ́ ọ lórí àmọ́ tí kádàrá rẹ tọ́ba kọ àdúrà kò tá a fẹ́ ṣe sí sálọ mọ̀dágún wípé kò síjọba tí kì í bọ́ o kò síjọba tí kì í bọ́ o ìjọba máa bọ́ lọ́wọ́ èèyàn o Allah ò ní bà Saudi Arabia jẹ́ o Allah ò ní bà Saudi Arabia jẹ́ o Allah ní bà Saudi Arabia jẹ́ o sọ́wárẹ́ èèyàn ń Súfí èèyàn ń Súfí tẹ́fẹ́ máa fi yẹn ṣe àkàwé kò jọra wọn kò jọra wọn kò jọra wọn ọlọ́run ní iná kọ̀lákọ́nákún min zakarin wà ń fa wàjàlnákùn ṣùọ́ùbà wàkọ̀bá ìlà lítà àárọ́fù iná àkìrọ́mọkùn ìndàlọ́hí àti kọ̀ọ̀kùn ọlọ́run dá wa lọ́kùnrin ó dá wa lóbìnrin ó dá wa ní ẹ̀yà oríṣiríṣi ó dá wa ní ìran oríṣiríṣi ìyẹn kọ́ la fẹ́ lò pé o jọ́kùnrin ìyẹn kọ́ ló mátà sọ́lọ́hún pé o jẹ́ obìnrin ìyẹn kọ́ ló mátà sọ́lọ́hún bó o jẹ́ aláwọ̀ funfun ìyẹn kọ́ ló mátà sọ́lọ́hún bó o jẹ́ aláwọ̀ dúdú ìyẹn kọ́ ló mátà sọ́lọ́hún ohun tó mátà sọ́lọ́hún ni pé kò bẹ̀rù ọlọ́hún. sọ̀hún tá à ń sọ fẹ́ yóò ń sún fí òní pé kẹ́ bẹ̀rù ọlọ́hún kẹ̀sì súnà nẹ́bí ohun tá à ń sọ fún ìjọba Saudi Arabia ó ní pé kó bẹ̀rù Ọlọ́run kó náà kó tẹ̀lé súnà nẹ́bí bó sì yẹ kó tẹ̀lé láti wá máa sọ fún wa wípé Saudi ṣe Halloween ṣé ìbẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run làwa nídìí kì í ṣe Saudi Arabia. Saudi Arabia kì í sì sí orílẹ̀-èdè àlìjẹ́nà sọ ti gbọ́ àlìjẹ́nà tọ́lọ́ ń sàdéhùn fún wa keje ló wà òkè sánmà keje òun ló wà bí èèyàn ò débẹ̀ tí bí èèyàn ò dé sáré tí eku kò ní kọ́ mọ́ wà àlìjẹ́nà bí ọ̀bà rọ́nà sí hajj tí eku kò ní kọ́ mọ́ wà tọrọ sí ṣe hajj kò mọ́ lówó nìkan tí ọ̀bà ti sí ìfọ̀kànbalẹ̀ ní àlọ́ àtàbọ̀ wọ́n ní ká mọ̀ lọ. so ìjọba Saudi ẹ má tu lù yín o ẹ má tu lù yín o èmi ọ̀ sọ pé mo sọ fún ọ o ó kù sí ọwọ́ rẹ o àwọn tó jù mí lọ ti sọ fún ọ ọ gbọ́ ọ gbọ́ tàbá ti torí pé wọ́n sọ fún ọ ọ gbọ́ káwa náà mọ̀ sọ tiwa ẹ̀ẹ́n táwọn oṣù ṣòtò mọ̀ sọ ni wípé ó nìyẹn o wọn ò ní sọ̀rọ̀ o wọn ò ní sọ̀rọ̀ o tọ́ba ga sí pé àwọn làwọn bá ṣe é wọ́n ti fọ́n dà torí social media ó tí o ti gbọ́ pàṣẹ sọ́ọ́nì sìn àwa kì í rólé sápá kan ká dápá kan sí ọlọ́run ọba mú wa dúró sórí súnà nẹ́bí rẹ ẹni tí ó ga tí Islam ó ga ọlọ́run bá ní gbéga o ẹni tí ó ga tí ó di fìtínà fún Islam àtàwọn mùsùlùmí ọlọ́run tó bá jẹ́ ọba ọlọ́run bá ní sọ́dẹ̀rú bóńtàn bá jẹ́ ọba bá ní sọ di ẹrú tó bá jẹ́ ní àpọ́nlé bá ní sọ di ẹni àbùkù